يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما عباد الله فإن الله سبحانه وتعالى خلق العباد بعدما خلق الدنيا والآخرة بعدما خلق السماوات والأرض وجعل الله سبحانه وتعالى المبادرة بيننا لأن الناس يسمعون إلى المبادرة فيما بينهم فيشتري بعضهم من البعض فيبيع بعضهم لبعض فالله سبحانه وتعالى قال في القرآن العظيم وحرم الله البيع وحرم الربا وبلغ فالبيع شيء جامد في الشرع وعليه يتفق وعليه قليل بقي في هذا اليوم عباد الله البيع هو مبادرة مال معين أو في ذمة أو منفعة لمثل واحد على التأديب ويسربا ولا خوف عباد الله والبيع جائز في الشرع قال الله سبحانه وتعالى هو حل الله البيع وحرم الربا وكذلك ورد العلم في على جواز البيع والشراء قال رسول الله صلى الله عليه وسلم البيعان بالخلاف ما لم يتفرقا فان فرقا وبين بورك لولا في بيعهما وان كذبا وكتب محقت بركه بيعهما بعدما هو الأولون والآخرون على جواز البيع والشراء لأن حاجة الناس تفتقر إلى البيع والشراء عباد الله ويجوز بيع كل مملوك فيه نفع مباح كل مملوك فيه منفعة لكلا الطرفين للبائع والمبتاع فيجوز بيعه في الشرع إلا بسند فإنه لا يجوز بيعه ولا يجب ظلمه على مسلمين لأن رسول الله صلى الله عليه وسلم نهى عن خمر الكذب وقال من قتل كلبا إلا كذبا ماشية أو طيب نفق من عمله كل يوم في رمضان وقد حصل الشاهد عباد الله على الاكتساب عن ابن مجاهد رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال ما اكل احد طعاما قط ويرضي ان ياكل من عمل يده وان نبي الله داود عليه السلام كان ياكل من عمل يده رواه الامام البخاري وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لئلا يحتج احدكم خير من أن يسأل أحدا فيعطيه أو يمنعه رواه الإمام البخاري بارك الله ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الآيات والذكر كل هذه الشروط نبينها بإذن الله تعالى عباد الله فمن الشروط العامة في العقود أن يكون للعبد سلطة العقل أن يكون للعاقل سلطة العقل أي أن يكون العاقل مالكا أو قاتلا مقام المالك بولاية أو وكالة أو وصله أو رضاه وأن يكون العاقل جاهز التصرف وهو كل بالغ العاقل الوسيم ومنها يا عباد الله أن يكون العقل صادرا عاملا إلا أن يقرأ بحق ومنها يا عباد الله أن يتضمن العقل نفورا في محرم قال الله سبحانه وتعالى تعاونوا وتعاونوا على البر والتقوى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاثم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد وقال عليه الصلاه والسلام كل شرط ليس في كتاب الله فهو باطل ونسال الله سبحانه وتعالى ان يرينا الحق حقا وان يرزقنا اتباعه ويرينا الباطل باطلا ويرزقنا اجتنابه انه ولي على ذلك والقادر عليه وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى اله واصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدعوكم الله وبارك أدعوكم الله وبارك وما فيكم سوى في الجمعة السبيل أدعوكم الله وبارك يراوي ولا سوى فعلا في السبوع inú ìdẹ̀rẹ̀ káwà ní àlàáfíà káwà ní ọ̀pọ̀kàbalẹ̀ gbogbo àwọn ọ̀sẹ̀ yìí ìdẹ̀rẹ̀ àtìlẹ̀ máa ti pẹ́ ní lórí òní àdúgbò ọlọ́run àlá fún àlọ́ ìtara rẹ̀ tí ọ̀dẹ́ká ti wà nínú ogun nínú ìlú wa ṣe ká tó fẹ́ wọn bẹ̀rẹ̀ fún ọba tó fẹ́ wa. Ìfọwọ́ ọkọ̀ ń bẹ nínú ọ̀rọ̀ yìí fẹ́ tó tó tí ọ̀fẹ́ rẹ̀ ló ṣe wọn. Ó lọ sí lọ́sùn ìdá mẹ́wàá ìdájọ́ tó dá mẹ́wàá ìtọ́fẹ́ rẹ̀ ló ṣe wọn yóò sì máa fa ara wọn. Ìwọ́n sì máa fa ara wọn. Ìdíkẹ́rẹ́ tó ń fa wọn yóò sì máa fa ara wọn. Sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ bá ti àlàáfíà àtìgbọ́ ẹni kájọ̀dé wa yìí. Jẹ̀mọ́ bá náà sàǹfààní láàárọ̀. eléyìí ó ní ìyọ̀kan john ló ń sọ sí àlùmọ́kàdínà ó ní àtìntàn mọ̀dàmíyàn lè sọ̀rọ̀ yìí àtìntàn mọ̀dàmíyàn lè sọ̀rọ̀ yìí ọmọ nìyàn ẹni tó dá lẹ́yìn òní dáyé sí i ládàámá ládàámá ẹnìkan òní dáyé ayé sí i kẹ́lẹ̀ ká máa jó gbogbo ẹlẹ́bí òní tó tó jẹ̀mọ́ra ìfọ́dà ó ní pé òní bẹ́ẹ̀ lọ́kọ̀ tó ní kájú bẹ́ẹ̀ kò sí ọ̀rọ̀ lọ́kọ̀ wọ́n ọ̀rọ̀ yìí lọ́kọ̀ wọ́n kó sì kẹ́kọ̀ọ́ àwọn ẹgbẹ́ rẹ̀ jọ̀bọ̀ ń tọ́ka tó one hundred percent olùdókòwò ní gbogbo tóòmù gbogbo tọ́kẹ́ kọ́ lóòlù ó lè rọra ẹ pa ọmọ ọjà jẹ nígbà tí ọba ti ìdílé wọn gba gbogbo àti oko ó lè lọ pẹ ọmọ ẹpẹ mọ ọmọ ẹpẹ lọ gbogbo ní èrè ìdílé lọ ṣùgbọ́n yóò kù káàkiri nígbà yìí tó jẹ́ àtìwòsàn mọ̀dàní tó ń bọ̀ wọ̀nyí ẹnì kan ọ̀dà bí ayé ni ẹnì kan ọ̀láyé wọn ó kù káàkà sẹ́yìn mi àwọn kan ó kù káàkà sí wọn náà. rírà láwùjọ wa ètò títà rírà kí la máa ń tà ni wọ́n ti ní ìdájọ́ kájàkáyà kí ni wọ́n jẹ̀ mọ́ rẹ̀ wọ́n rà àtàlẹ́ kọjá pé ọ̀gá ẹ̀fẹ́ nìkan tí ọ̀yẹ́ kọ́ mọ̀ ẹ́ olùkọ́ kọ̀tà yìí kàǹkà tí wọ́n bá ti kàǹkà kọ̀tà yìí tó kí o títí rà ẹni tó lè wọ́n tó káka ní fún ọ̀tá àgbà kàǹkà nítorí gbogbo ọ̀rọ̀ rẹ̀ o àwọn ìdájọ́ yìí dandan ní kọ́ ọ̀gbọ̀n wọn dandan ní mùsùlùmí ẹ̀yọ́ ìyọ́nù kan àlùjáde kátàkárà òun náà ni ìpààrọ̀ tí ń bẹ lọ́wọ́ ara ẹni ìpààrọ̀ tí ń bẹ lọ́wọ́ ara ẹni àbí tí ń bẹ lọ́wọ́ ẹni pẹ̀lú kàmí kátàkárà èmi ma mathematics àyọ̀ ìdè ìdè mathematics èmi ma ìdè lábáwá mo fẹ́ kọ́ wọ́n ìdè lábáwá wọ́n ọ̀ma mo fẹ́ kọ́ wọ́n ìdè lábáwá èmi máa ń fa sẹ́mi. máa máa bí ẹgbẹ́ máa tẹ́ kàkà sẹ́kì tì mo fẹ́ ṣe sẹ́kà kan wò ó tí mo fẹ́ nígbà tí mo fọ́ ra mo máa tẹ́ kàkà fún ọ̀rọ̀ rẹ lẹ́yìn kí ló dé o ọ wà pẹ̀lú bí tí mo máa bẹ́ ọ wà pẹ̀lú bí ẹ máa bẹ́ ẹsẹ̀ kan ìlú ẹ̀wà ni mo ń tẹ́ kàkà fún ọ wà pẹ̀lú owó rẹ̀ àwọn àtàkùn ìpẹ́lẹ̀ lọ́wọ́ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ kan ń sọ̀rọ̀ kàńtì ayé ti o twenty náà bẹ́ẹ̀ kátàkárà ọ̀sà yọ mo fẹ́ ra àgbàdo mo kówó fún mo pàtó náà wọ́n á pàgbàdo fún mi kátàkárà tàbí ọ̀sà yẹ lé o ó lè ní kí o ibi nǹkan ìdílé rárá wọn níbi nǹkan sẹ́yìn kọ̀ọ̀kan wá ní yálà ní nǹkan sára nígbà yìí lówó ní dúkìá ọ̀fẹ́ ra mọ́tò wọ́n gbó wá ọ̀fẹ́ ra lé ọ̀fẹ́ ra lẹ̀ àbí sábìsì kan àǹfààní kẹlẹ̀ ń fẹ́ ṣe fún ẹ iná bàjẹ́ abẹ́tún náà ṣe àwọn òṣùwọ̀n tí ó dé wọn ti wáyà mọ́ra wọn àwọn apẹ̀ntì ó ṣe káwá ṣe kí lọ tà fún àná tó ọ̀fẹ́ tó bèrè lówó e à lọ́gbọ́n ó yàjà fún ààrẹ kó ọlọ́gbọ́n ti wáyà pọ̀ ọ̀hún lọ́sọ̀rọ̀ pàṣọ pọ̀ bẹ́ẹ̀ ni ọ̀ṣọ́ ọ̀pọ̀ lórí agbọ́jà rẹ̀ ẹni tí lọ́n ta tó ń ṣe gbogbo tó bá jẹ́ ìfààní tá a fi ń jí ìrọ̀ ààrọ̀ oní kátàkárà ní máa wọ inú ẹ̀ alásàbí alásàbí àwọn ọ̀sẹ̀ wáyé tá a bá ti tí ó fẹ̀ wáyé òní ìjọba ti tọ́ ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ wáyà tí mo ti láyọ̀ mọ́ fẹ́ já padà òní àkóhùn ní ìdíwọ́ ti gbowó ó ti fẹ́ já àbùkẹ́ká tí mo bá yí pẹ́ mo fẹ́ kí i ó ní à tó bó lọ́dọ̀ ọgbẹ́ ẹ̀ nígbà máa gbó àti mo fẹ́ kí i padà ala tàbí o ti parí níbẹ̀ bá ti fi yẹ kí n lọ́ra tọ́lá lóyè kí o wọ̀ lọ́ta wà lọ sí báyìí pé lóògbà tó lórí yín wọ́n sàmú o tó o bó tòbí ọgbà owó torí o ò ní bá àwọn ọ̀sán tó fi ọ̀sán nígbà o ti gba owó owó ọkọ̀ rẹ̀ nítorí pé alẹ́ka mi nǹkan yóò máa lọ láéláé ní pápá sí ìbẹ̀rẹ̀ ó ti parí òfin sábì bí nǹkan yìí ò lè bí kí ẹnì tí ó kún yẹn ní nǹkan mọ́ agbègbè òní ìfẹ́ kẹ́nìkan bẹ́ẹ̀ kẹ̀dá ọ̀rá ti pẹ́ ọ̀rá bí ọ̀rá ti kẹ̀dá yìí èyí náà lẹ́kọ̀ọ́ sí kéwà kéwà ẹ̀dá lólé bíríkìlìyà ọba ẹ̀kọ́ dé nígbà ọ̀pá nípa ẹ̀kọ́ bó tẹ̀ ọwọ́ àti sọ́kọ́ èmi náà ilé ìjọba ti rẹ́rẹ́ ìṣe o èmi náà bẹ̀rẹ̀ gba kọ́mítọ̀ lórí ẹ̀ o kí n ti ẹ mo sáàmù pé mi mọ̀ kọ́ lè lò ṣe báwo pé tí mo ti kọ́ mo ti gbowó bẹ́ẹ̀ kálá tó ta mo oyé alẹ́ sọ̀tì lọ́wọ́ lọ́wọ́ lẹ́yìn kò sí ìpadà lẹ́yìn kò sí bẹ́ẹ̀ wọ́n ti ti nà wọ́n lọ rìbá wàrà ọ̀ yàtọ̀ sí rìbá rìbá kì í ṣe òwò ìbá sì ṣe kátàkà ìbá káyọ̀ lówó kásèlé sí i káyọ̀ lówó kásèlé sí i orí àwọn ọ̀dọ́ tí wà tí wọ́n padà ẹ̀ tí màá wọ́n padà dé lọ́wọ́ gbẹ̀yìn gbẹ̀yìn ní bàbá padà yé kátàkárà rẹ̀ torí pé àwọn èèyàn tí ń fi owó ìgbà àwọn ní àwọn ọ̀dọ́ ti sáyẹ kátàkárà tó lẹ ọjà ní nǹkan tó lẹ tẹ̀lé lé tí nìgbàjọ́ rẹ̀ púpọ̀ àwọn ọ̀dọ́ ìpátá lọ́wọ́ bẹ́ẹ̀ náà wọ́n là kọ́ a sì yára wa ní nǹkan kò sí nínú kátàkárà a yára wa ní nǹkan ọ̀rẹ́ náà ló ti kí ẹ̀wọ̀n òkè gbà ọ̀rẹ́ ìlú òṣìṣẹ́ ló ti tẹ́lẹ̀ à ọ̀dà padà orí kọ́ńtù nìyẹn ìyẹn ti ṣe kí o ìṣòro ẹ̀rọ ẹ̀yọ́ ẹ̀rọ kò tán káwá ṣàkárà yìí òfin ọlọ́run ba ó wá lórí ẹ̀ ìdájọ́ ọlọ́run wá lórí ẹ̀ ó bẹ̀rẹ̀ àlejò ẹ̀kọ́ lórí kódà àwọn mùsùlùmí lásàmì ẹ̀ kọ́mẹ̀sì islam tí káàbù tó dé nígbà káàbù tó dé tó ààrẹ ìyẹ̀ méjì tó ya pẹ̀lú lórí ni wọ́n jẹ́ lọ ọjà lọ́jà àwọn kàǹkan ààrẹ ìyẹ̀ méjì tó ya ní torí ni ẹgbẹ́ náà fẹ́ ó fẹ́rẹ́ tó àpò ọ̀sẹ̀ kankan bóyá kó àpá ẹ̀kọ́ transfer owó sí ni wọ́n dàbí ta tó ń lẹ́wọ̀n fún kan àbí kan tí àkàtúntò máa ń lò lò wọ́n fi wọ́n fi ó tẹ̀ ẹ́ tẹ̀sí lára kó náà mo ti ẹ̀ lọ bí ọjà yẹn. àpò ọgbẹ́tẹ̀ ẹgbẹ́ dání tẹ̀ ní ilé kankan ti pẹ̀lú wọ́ níbẹ̀. ilé fún ẹgbẹ́ yìí ò ní bẹ́yìí lò ọgbà àgbẹ̀kọ̀ bá mi àgbẹ̀kọ̀ mọ́ olùgbà ìyá ọlọ́run ti ṣe ká mọ owó ìra wọn kátàkárà ọlọ́run ti ṣe lẹ́kọ̀ọ́ àláàdì ni àbáà sẹ́ni kankan dé lóṣù kátàkárà o àwọn ọ̀rọ̀ mi tó ti dúró ẹ̀ sáyà tó ṣe sábẹ̀ ẹ̀ nínú ẹ̀kọ́ náà. torí pé ẹnu ẹnu náà ti ṣe lórí ó ní aráàlú nǹkan lọ ń pè ní àlá tí ló fẹ́ kí ni ó ló pè ní aráàlú kí ni èsì pé tó lọ pè ní àlá ní aráàlú yóò fi dìbò ní ilé ìwé ìlà nǹkan tó ó kúkú rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti dé ìyẹn sọ àlá àdìdì ní kí ẹ̀ka àwọn àmì ṣe ní àlá tó lọ pè ní àlọ́ bí ó ti ìdìnnà bí ó lè tí ẹ máa mú gan aláàlì à tó ti dúró lórí ẹ̀ wọ́n lè dúró ẹni bẹ́ẹ̀ ní kí owó tó kù ní o kọlọ̀ fún gbá torí ẹ̀ ọlọ́run ní káàkà sáárà fẹ́ aláàbò ni wàhálà ọmọ rìbá rìbá wà ní èèwọ̀ lọ́wọ́ kápò káyà lọ́wọ́ kápẹ̀lẹ́ lé èèwọ̀ ní jẹ̀mọ́ ọlọ́run pẹ̀lú wàhálà fọ́kẹ́ sẹ́mẹ̀ káyà lọ́wọ́ kápẹ̀lẹ́ lé èèwọ̀ ní o.

bẹ́ẹ̀ ni eighty five naira eighty five naira níjọ́ tí ìwọ bá fẹ́ jẹ owó kalẹ̀ ló wà ná padà wà dá wọn fẹ́ bẹ̀rẹ̀ padà ó lè yọ ó lè fọ iye tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n bá yẹ ìgbà ní láti ìlú òkè sẹ́mà ìgbà nínú àwọn abúlé bẹ́ẹ̀ ń ta wà nìyẹn nínú àwọn ẹgbẹ́ yẹ kí àwọn bájá lákòóso ètò ọrọ̀ ajé àtẹ̀tò kọ́mọ́tẹ́pẹ̀ nínú kọ́tẹ́ ọ̀dọ́ nínú ó di yẹn ìgbẹ́ gba pé náà kúkú rè ìgbà òní sí a òní bóyá ló ti bá jẹ a fìtí náà yẹn tí wọ́n yọ jẹ́ ìgbà bóyá fẹ́ bóyá ẹ̀jí náà ń bẹ̀ bóyá ti lọ́dọ̀ ẹ̀jí lọ bóyá ti bá jẹ ọ̀ bẹ̀ bóyá ti lọ́dọ̀ alákòóso lọ yóò ti máa pè káàkiri wọn ẹ̀dá wà wà sọ́wọ́ kó mọ̀ pé lẹ́bí dè bóyá bí ten million naira ní mo ní káka tó nínú ìgbà owó owó kírẹ́dìtì báwo yẹn ń yọ káwọn kọ́ ìgbọ́n ká fi gbẹ́gbẹ́gbẹ́ lé kódà tó ló ń sùn ní ìgbà láì rẹ̀ wú abúlé tó ló ń sùn ní torí ẹbí ọba jẹ́ lákòóso tó jẹ́nu ìjọba bí ọba lákòóso kan nínú bá ṣàkóso gbogbo nǹkan access to the people nǹkan tó kojú wọ ẹ̀yọ́ ìrẹ̀wọ́ ẹ̀yọ́ ìrẹ̀lówó ẹ̀ẹ́ ẹgbọ́ tó lọ́bì àtọ́jọ́ tó lè ká àgbàlẹ̀ kó lórí ìlú ẹ̀ka ìṣù tẹ́lá tẹ̀lé báyọ̀ dẹ̀dẹ̀ ní kúlọ́ dẹ̀dẹ̀ à ẹ̀rọ káńtù sábì tìyẹ. ẹ̀dá kò sálà kò tó bá ti bẹ̀ ẹni ẹ̀ sọ́là bẹ̀ ló lò sọ̀rọ̀ ẹni wọ̀n tó bẹ́ẹ̀ dà kọ́ ìyókò ní kọ́ owó ẹ̀wù àbúrú ọlọ́ọ̀ni àhánilàbọ̀ ìbẹ̀rẹ̀ àì kátàkárà aláàbìrì wà á lọ mọ rìbá rìbá èèwọ̀ ni fún ọgbẹ́ wọn gbọ́dọ̀ obìnrin ní ìsìn yọ mẹ́rà kò ní tòsí ìgbọ̀tọ̀ ọ̀hún tẹ̀lé à ṣé bá dúró nìkan yóò gbọ́dọ̀ obìnrin ní ìsìn mọ́ ẹ̀sìn ní àpá ojú pẹ́sẹ̀ tí ọba wọ́n ti kẹjọ́ ọmọ àbájọ sẹ́yìn bọ́ fún àwọn obìnrin náà ọmọ gbogbo ilé wà sí ìdílé ní ọ̀nà àbájọ kékeré ìgbà lọ ọmọ àtẹ̀yìn rẹ̀ jùmọ̀ kó tètè já padà fún lójú ẹsẹ̀ yìí ó sì wọlé yìí torí ẹ̀ wọ́n bá a tó bá ti sọ ọ́ ló ti fò ọ̀nà síbi ojú òkòtò síwájú ti báyìí wọn náà lọ́wọ́ fò ọ̀nà mọ̀ tó bá yọ̀ ní ìfẹ́ náà ní bọ́ọ̀lù rẹ̀ ni ó ní kó o ní máa bá náà bá ju bọ́ọ̀lù náà kọ́ bẹ́ẹ̀ jẹ́ nígbà wọn lọ́wọ́ àwọn ọ̀run náà lọ́wọ́ ní ìfẹ́ nítorí fún orí ayé rẹ ọlọ́run lóde tó ọ̀nà wọn ló lùdí ayé rẹ. torí ẹ̀ka gbàgbára ẹ̀kọ́ ni lọ́gbẹ́ ìtọ́lẹ̀ mi ni wọ́n ń tẹ̀ láwọn kẹta ló ń tà lábàrà sọ̀rọ̀ níbẹ̀. bákan náà anábì tó ọkọ̀ bá ẹni wọn lọ sí ọ̀nà anábì náà ọkọ̀ bá lọ sí ọ̀nà rẹ̀ lọ́kọ̀ bí anábì àgbẹ̀yẹ ayáni àwọn méjì ti ń tajà fúnra wọn sí ìyá wọn lágbára tí wọ́n fẹ́ ta ìdúgbò méjèèjì ìṣe bá ti dókòó náà lè ní ẹ̀ka fún àwọn kan tí wọ́n bá ti dúkà àbúrò mẹ́ta fún mi tó bá ti bó ìní sanwó yín pé o ó ní àkókò tó lè kátó yìí ṣùgbọ́n ẹ má fi ọ̀sẹ̀ owó pọ̀ ẹ má fi ẹni máa ń sẹ́ni owó ọ̀rọ̀ ẹ má fi ọ̀sẹ̀ owó ẹ má fi pọ̀ tẹ ẹ jọ mú sẹ́kù wa mẹ́tẹ̀ ọmọ nǹkan wa. Nígbà òde lọ bẹ fọ wá ọmọ bá fún kéde ọmọ náà wọ́n òní kéde lọ fún ọmọ mẹ́wàá ní alẹ́. Ọkọ̀ bu ọmọ òsì ni àbọ̀kọ̀ fẹ́ yín ni à. Ọmọ ní mo ti ní ìfowó, ọkọ̀ padà lọ lọ rẹ̀ wípé kí ni afẹ́fẹ́ ta fún mi kí ló kó dùrọ̀ ọ̀dọ̀ rẹ̀ lọ́kùnrin gbàdé ọ̀bá sì ní kan wọ́n lágbára tí wọ́n kọ̀ kúrò tí wọ́n sì jọ ọmú kọ̀ nígbà oríṣi ti wá ìjọ ẹjọ́ mọ́tò kẹjọ sí i báyìí báyìí báyìí báyìí tó bá ti kọ̀ fún ìkábà àdókì ni tó bá wọn ti kọ̀ lágbára tí wọ́n yọ tó kà máa yọ. Bàbá ń gbọ́dọ̀ kan tọ́jà sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wọn wà bá ń yànnà tó kàwá yọ ọ̀kan wọn òun ìjọba òun bí ìbẹ̀rẹ̀ ìrìnà nǹkan tí wọ́n ń ṣàpẹjọ ra àgbáríkà ojú wọ̀ ọ́ àgbáríkà ọ̀wọ̀ òfin kankan fóònù tó fẹ́ tàkọ̀ yìí kèé lọ síbu glo mtn nìkan náà àti ẹgbẹ́ ìfẹ́ àti lókè èdè tó bá ti glo ìyàtọ̀ ọmọ ìgbó náà nìyí ọba ni kò ní kí n síra bí òun ẹ̀dá bá gbó wa ọba ẹ̀dá pọ́jẹ̀tì.

kẹfẹ́ ló fi lọ yọ kẹfẹ́ lọ fẹ́ kó bá sọ wọn ní kò ní rà bá sọ fún ìjọba mi ní kò ní rà yọ tó tó bẹ tó tó kódà ẹ ẹ pé kẹlẹ ẹ pé ń ja ni ẹ pé ń ja omi tó àti five thousand ni lọ́dẹ̀ lọ́dẹ̀ ó ti ní wọ́n jọ fífi kìlómítà rẹ̀ o láti ọdún kan nígbà wọn ẹgbẹ́ bẹ́ẹ̀ ta ọbẹ̀ àkókò ẹgbẹ́ tó bá tó kò ní rí ìgbà nígbà bẹ́ẹ̀ ta ọbẹ̀ yẹn kí wọ́n padà ẹgbẹ́ alẹ́ kaka òun ọ̀gá rẹ̀ àbẹ́tù ní sábà yìí ti parọ́ fúnra wọn sọ́ọ̀tì nǹkan parọ́ fúnra wọn mọ́ọ̀sì kọ́ọ̀tù bọ́ọ̀rọ̀ kọ́ọ̀tù bẹ̀rẹ̀ ìgbìmọ̀ àgbáríkà ń bẹ́ẹ̀ dọ́ọ̀ ń pè é ṣáńtà pè àgbáríkà ọ̀gbọ̀n kò bẹ̀ ló fẹ́ kọ́kọ̀rọ̀ kọ́ àti díè dára yìí ẹbí ta ẹlú gbogbo owó ìṣe ẹ̀mọ́ tí wọ́n wọ́n jẹ ẹsẹ̀ náà gbogbo owó ìjà kí wọ́n ta yìí sákòókò wo ló fẹ́ tajà o sákòókò wo ló fẹ́ rà á fọ́ parọ́ fọ́ pàbò òbí pẹ̀lú àtajà òkúrú tí ló ń jẹ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ owó ayé lọ́dí alẹ́ sí èèyàn kẹ̀mí ẹ̀kọ́ kẹ̀kọ́ kẹ̀kọ́ fẹ́ ó ti lọ torí kọ́nà tó gbà yìí ọ̀nà tẹ́ ti yọ bá ọkà àbẹ̀ kú òní. àlejò tó kọ́ lọ àlejò tó lọ àlejò tó dá lẹ́kọ̀ọ́ lórí kátàkárà jẹ̀mẹ́kà bákẹ́lẹ̀ oníṣẹ́ àwọn ìmẹ̀ ìsìlámíyà ẹnu kò lórí kátàkárà ẹ̀kọ́ ni tí o sì kọ́ kọ́ kọ́ nínú sẹ̀ríà bákẹ́lẹ̀ bákẹ́lẹ̀ ò jẹ́ pé wọ̀nyẹ̀ dúdú bẹ́ẹ̀ òkú ni mọ̀lúùkì ọwọ́ àyàtọ̀ sí èèyàn ka gbogbo nǹkan bá lé ọkọ ẹgbẹ́ mi gbọ́dọ̀ rẹ̀ àjù yẹ̀dú tù ó bẹ̀ nínú ọkọ èyí ni òbẹ̀ lẹ́yìn èèyàn nílà ìfà àtàwọn tó tó mọ́ àìsàn èèyàn àtàwọn onípa ara èèyàn àìsàn ìtọ̀ èèyàn ìdíbọ̀ wéèsì pépọ̀ sáà níbi ìtọ́ ni à láì lọ pé ìtọ̀ kẹ́kẹ́ mẹ́rẹ́gbẹ̀ẹ́ lé wọ́n ń gbé ìròyìn òbí ọ níjọ́ bíi bẹ́ẹ̀ ni àbẹ́kọ̀ kọ́ńtẹ́ ìgbọ́kẹ́kọ̀ọ́ ní pé àdúgbò ọ̀rọ̀ bí omi wá rẹ̀ kọ́ ní èmi ìbọn tí ń gbé sí i lọ èmi ti ní ìyàwó ti lọ gbé à aláwọ̀ yóò gbé ọ àtàkùnrin yóò níjọ́ kejì ọ̀rọ̀ rẹ mọ́ orí ẹ̀sìn làwọn ọkọ̀ gbé ẹnìkan ló wá lọ gbé omi ìwé omi omi ìwé ẹlẹ́ni tó fi máa ra rẹ̀ gbogbo kan tó wù sí àyà rẹ̀ ká ìgbẹ́ ìyàn ìtọ̀ ìyàn èékánná omi ara ìwé ìfọ̀sẹ̀ gbogbo téèyàn bá ní kó jọ téèyàn bá ní kó jọ nílé nílẹ̀ lọ́pọ̀ ní nǹkan lónúlé yàdúró bẹ́ẹ̀ lòdù ọ̀pọ̀ kẹ́mi àkọ́bá wù tà kí ẹ̀kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀pọ̀ ìtọ́ àyà ẹ̀dọ́ àgbẹ̀ mọ̀fẹ́ ká gbọ́ nǹkan nígbà bá kẹ́mi ní dúkìá tó tí ọjọ́ wa ń alẹ́ ẹ̀rọ bí ẹ̀jẹ̀ wọ́n rọ̀ àwọn ọmọ orí ọ̀rẹ́ ìgbọ́nà wọ́n fẹ́ yára fi yà wọ́n kà kó gbogbo owó rẹ̀ ìwé jáde rẹ̀ ìwé ilé jáde òun kà ìta gbogbo rẹ̀ ọ̀pá gbogbo ẹ̀sẹ̀ pátá òkú gbélé ìgbélé alájà ní tó bí ayé màmá yìí èwo náà ló kẹ̀sí wọn rẹ̀ káwọn ọmọ náà ṣe afẹ́fẹ́ wọn.

àtìkájá èèwọ̀ ni tẹ́ bá ṣàlàyé dájú nítorí sájà lè èèwọ̀ nínú ìgbẹ́lẹ́ àti ìta àti ìfìlà ayélujára ìtajà àlejò sọ́kọ̀ ọba àdé wà sẹ́lẹ̀ kọ́ọ̀n tó máa gba àdé lẹ́yìn tó bá tẹ̀ ìtajà kò ní sẹ́ kò ní sẹ́lẹ̀ ẹ̀yìn ìtajà nígbàkọ̀ adẹ́kẹ̀kẹ̀ jà lè wọlé gbà lọ yìí wọ́n á àbá ẹ̀yìn ìtajà ìlú wa ni bẹ́ẹ̀ tó wájà lọ kódà lọ́jà ní òkè yìí ọ̀sẹ̀ wọn gbà lọ́jọ́ ìbáàdì ọ̀rẹ́ yẹn yóò fi di àpàdà ní lọ́ọ̀dì rẹ̀. Ìdí ni ẹ̀fọ́dẹ̀ èyí ẹgbẹ́ èyí ẹgbẹ́ náà lórí ajá. Torí pé ìwọ̀nyà kì í kà ní ọba àtàwọn èyí. Àlẹ́ ti sọ̀rọ̀ lọ́dọ̀ àmì ọ̀sẹ̀ náà. Nígbà tí ta kó ìbọn nígbà táwọn sọ̀rọ̀ nípa ìsọdẹ. Àlẹ́ ti ẹni kọ́ bá lọ ní ajá. Lọ́yẹ́ kó tà ní yàtọ̀ kájá tá a ti máa sọdẹ ká fún wa àbájá tá a máa ti pọ̀ nǹkan nǹkan ọ̀sìn wa àbájá tá a fi ṣe kájú kọ́ kájú sọdẹ nínú ìgbẹ́ àmì lọ́wọ́ máa dúkùú ní dáadáa lọ́jọ́ kọ̀ọ̀kan kì í rọ̀ tán láàárọ̀ bọ́dà bí ó kè òkè ńláńlá méjì bọ́dà bí ó kè ńláńlá méjì lọ́wọ́ máa dúkùú ní dáadáa ní lójoojúmọ́ ẹ òun fẹ́ fàjà sí torí ẹ̀ ló fẹ́ fàjà èyí ọ̀daràn tí ẹ̀ máa ń lò pa wọ̀nyí ọkọ̀ gbọ́dọ̀ mẹ́rẹ̀ pa torí pẹ̀lú akẹ́kọ̀ọ́ àwọn ẹ̀dọ́ ọlọ́run náà àmọ́tí sọ̀rọ̀ ọ̀la ni wọ́n sọ wọn pé bí èyí bá ti fi ajá ọ jẹ́ ẹ̀dá kan náà àwọn ẹ̀dọ́ ọlọ́run ó wọ̀ bá tẹ̀ náà ajá bí bí gbogbo bí ẹ bá ti rí sọ ajá ti gbọdọ̀ kà ẹ̀tọ́ kùnú kájá ti dá ká tó bá gbádùn rẹ̀ ọjọ́ báyìí ẹ̀tún kà á náà ti rí èèyàn tí ò lọ rà yìí ayé nínú ẹ̀ka ló ká ayé nínú ẹ̀ka tó ká lọ nínú sọ ìwé ló ti ó ti bàjẹ́ sí ẹ lọ àwọn ènìyàn wọ̀ wá ní ẹ náà bá mi ṣe wá mi ẹ dàpọ̀ táwa lè bá náà nígbà tó bá ṣe é orúkọ náà bàtà bíà ọlọ́run ọmọ ìlú tó fi dáa alẹ́ bẹ̀ mọ̀lẹ́kà ò mọ̀lẹ́kà wà mú onímọ̀bẹ̀ ẹ̀rọ ní ìtumọ̀ ìdíjà ń kára àtìlẹ̀ fíìmù àbí ẹ̀rọ kíbà gàfí tí wọ́n kọ sẹ́lẹ̀ wọn ò sí láì kọ́ mo ti bá ṣe ní ilé wọn ò ní kọ́ ẹ̀ ní òfòló. ìlú ló ń sọ̀rọ̀ mọ̀lẹ́kà aláàbò oníṣẹ́ ó sọ̀rọ̀ lọ́dọ̀ àdó àwọn òṣìṣà tó bá ti ti ajá lórí àti ìsìn ajá lórí ìdílé àti ìsà owó ọdún kẹjọ náà ajá àti ìfowópamọ́ àkọ́kọ́ tó wà mẹ́rẹ́ wọ́n á dọ́rọ̀ àtàgbà aláàjìgbé bàbá òṣìṣẹ́ ni ìmọ̀ ìṣẹ́ máa bá yẹra wọ́n bá wọ̀ fún mi wọ́n bá tẹ̀kù náà gbé nǹkan rẹ lọ mo rò bóyá èmi ọ̀la ó ti bá yẹ kà á. wọ́n bá ti mọ̀ òyìn ọgbà èyí ló ti rẹ̀ ẹ̀ mọ̀ ti sọ bẹ́ẹ̀ torí ìdílé àbúrò àwọn kan kò fi lẹ́yìn ọ̀dẹ kà tí ìṣẹ̀lẹ̀ àbájáde àrùjá kéèyàn ta lọ́wọ́ ó ti wá ní jọ lọ́nà àlá níbi kátàkárà kò tó burú bẹ̀ kọ́ka àbí nìkan ṣùgbọ́n èyí lọ sí àdé ìdàgbà lọ́wọ́dọ̀ fẹ́ntì tó mo ti dárò ẹ̀rọ lọ́wọ́dọ̀ fẹ́ntì wọ́n lé lọ́wọ́ fọ́nà lọ́wọ́ pé wọ́n ṣe ìdá mẹ́sàn-án ìdá mẹ́wàá àwọn ẹ̀dọ́ mi ìdá mẹ́sàn ní ìdá mẹ́wàá áìsìkí wọn ìgbẹ́yìí wà sọ̀rọ̀ níbi kátàkárà ojú bẹ ti ní ọwọ́ bẹ rí lọ ní ọgbọ́n kankan ń tàn án òun bẹ ní ọgbọ́n kankan ń tàn ọgbọ́n kankan ń tàn ní ojú ojú wà á yọ lọ àwọn ọkọ ọdún máa fà kọ́ ọdún máa rà kan orí bẹ́ẹ̀ ní ìtàkẹ́ tí ó ra nǹkan sọ ìjọ tó máa ń pọ̀ ìjọ tó máa ń ọ̀pọ̀ gan àbẹ́bíkà máa wà ní ọ̀sán náà àbẹ́bíkà ń fọ òun ká kàkàrà tó bá òun ká jẹ níbi nǹkan náà fọwọ́ wá sí àbẹ́bíkà máa á kàrà áhàbọ̀ tó á lọ sọ́kùnrin. خير من عمل من أن يقرأ من عمل يومي ẹnì kan ọ̀jẹ̀ nǹkan kan tó lóore tó tó jẹ pẹ̀lú tọ́kọ̀wọ́ ara rẹ̀ tó lọ sí ìfọwọ́ rẹ̀ yẹn pé iṣẹ́ tọ́kọ̀wọ́ ṣe ìbẹ́ẹ̀ bàbá náà rẹ̀ jókòó ẹ̀mọ́ sọ pé àtẹlẹwọ́ ní ẹgbẹ́ tí ó kì í ṣe ní jẹ àtẹlẹwọ́ yẹn pé yẹn jẹ. àbẹ́bí sọ bàbá rẹ̀ wọ́n sọ́nà àbẹ́bí rẹ̀ nìkan ọ̀jẹ̀ nǹkan tó lóore tó tó iṣẹ́ bá ọwọ́ rẹ̀ pé tóbi ṣe lọ àlejò sọ́kà náà yọ ọ̀sọ́nà àlejò yóò wà ní ẹnu bí ọmọ ayé àwọn àti ìjọba káàmì ẹkùn ní ọmọ ẹyẹ ni àlejò ọmọ dàrú iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ìwé ẹ̀jẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ ní ìwé ẹ̀jẹ̀ ó rà lẹ́nu sọ́kà wọn náà àti ìjọba sọ́kà náà yọ ọ̀sọ́nà àlejò ní kẹ́rì kẹ́rì ọjà nínú yín nínú yín yẹ̀yẹ̀ pẹ́ẹ́tì àbúrò kẹ́nìkan kọ́lọ sẹ́gi lọ́jọ́ a wọ̀gbọ́ lọ ọ̀yà pọ́ọ̀tì ọwọ́ àwọn sẹ́gi pẹ́pẹ́ túbọ̀ ọ̀fẹ́ ìfẹ́fẹ́ ìfẹ́ owó kò dé ẹgbẹ́ tó tó lè sábọ̀ ó fi bẹ́ẹ̀lì ìfúnra ní ìjà ó fi bẹ́ẹ̀lì dé ọwọ́ agbe sẹ́yìn rẹ̀ ọwọ́ agbe lọ ọmọ ọ̀tà àdébí kó lo olùkú kó béèrè kan lọ́wọ́ àwọn ọ̀rẹ́ yálà àwọn fún mi àbí òun fún ó lo olùkú torí kele tí èèyàn bá tó ọba ní tó ọdẹ tó láti di ọ̀sán àtàwọn ó lo ọba jẹrẹ ní jọ́ra ó lo ọdẹ fún òkè lọ́rọ̀ ní ọ̀rọ̀ ìjọba ìfúnni lówó ṣé mo ní ẹni tó lẹ ó má lọ kalẹ̀ tó yẹ kó ta ẹgbẹ́ kò à nígbà tí ìjọba bá yẹ tó mo ní ìlú àti ní bí kùtù lè lọ kù lọ ọba ọba wọn jẹ lọ́dọ̀ kò ìgbà bá ti kí kí kùtù lọ kù lọ wà á tí wọ́n kọ ẹ̀ ọ̀gá tó bẹ̀rẹ̀ wọ́n tẹ̀lé ẹni tó ní ìlú àti ní àjẹlẹ́yà wọ́n àgbẹ̀ tẹ́lẹ̀ lórí sílẹ̀ ní èmi ò rówó yìí o ní ọjọ́ àwọn ọdún ìṣẹ́kọ̀ọ́ sílẹ̀ wọn máa ń èbí ojú àwọn ọ̀rẹ́ lọ́gbìn ní ọjọ́ ẹlẹ́yà torí bí n tá a bá bí àbùkátà kò sí tó kún lẹ̀ lòdì ẹ̀yìn náà nínú kẹta àwọn ọmọ ìyá lójú ẹ̀yà bẹ́ẹ̀ bìyà lọ sáwà lọ kàkà wọn náà kọ kẹ́ kàkà bẹ́ẹ̀ ti lọ parí ẹ̀ka tó ń pèsè kíní kan lè kíní kan ó tó tó máa yóò jẹ láàfíà ìgbà wa àmì ẹgbẹjọ ni àmì ẹgbẹjọ tí a kó dédé lọ́wọ́ ti bá fún wa èyí ọkọ lọ kéde pé ká jẹ ní pépè àwọn tí ó kátó wọn máa ta ìyẹn wọn bẹ̀rẹ̀ yẹn máa fún èyí tí a rẹ̀ ilé ìgbà owó ni ó ní pépè tó ti lábẹ́ àbí ọlọ́ọ̀bà àlà gbogbo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ọlọ́ọ̀bà ọ̀tọ̀ ọmọ ìsàlọ̀ wa ó jẹ́ apáàdé rẹ̀ lẹ́yìn tí ó jẹ gbogbo ọ̀rọ̀ lẹ́yìn tí ó jẹ àwọn èèyàn lówó. Ṣèwé àtijọ́ abáyé fi ti ká ibi ọ̀wọ́ mẹ́fà ọ̀pàdé méje wọn àwòkáwò. Bá a fẹ́ tó bẹ̀rẹ̀ ní ṣe pẹ̀lú transaction. Bá a fẹ́ fẹ́ jẹ́ owó àtúntò bí ọ̀kájà rẹ̀ wọ́n lè lu olórí fọ́mọ tó fún àwọn èèyàn lọ́wọ́ wọ́n fún àdéhùn ẹ̀sẹ̀. káwá tàkárà ó ní àwọn lójẹ̀mú lójẹ̀mú tí láàrin tí ó fà lójẹ̀mú láàrin tí ó hà abẹ́ tàgẹ̀ kí làwọn lójẹ̀mú tó fọ́nà wà ń gbogbo eléyìí àwọn ẹ̀fọ́ ẹ̀fọ́ wa wẹ́rẹ́wẹ́rẹ́ nǹkan ọ̀hún ọ̀hún ìgbà tó yẹ ọ́ wọ́n wá sí ní àti wà láyé o á sàlàyé ọ̀rọ̀ wọn àbí ọlọ́run àlá àwọn nǹkan tó ń sàlàyé ọlọ́ọ̀dì ojú wa ọ̀ ọlọ́ọ̀dì ojú wa ọ̀ ọlọ́ọ̀dì ojú wa ọ̀ ọlọ́ọ̀dì amúnkọ́ mú kọ́pọ̀lọ́dì àbùkẹ́lẹ́ ọlọ́ọ̀dì amọ̀ ọlọ́wọ́ kọ́pọ̀lọ́dì àbùkẹ́lẹ́ àbí ọlọ́run àlá ìgbésẹ̀ tá a gbé yóò bí ọba tó bí ọba tó bí wa nú ọlọ́mọdé àyè gbé o ọ̀rọ̀ tá a sọ tọ́mọ fi àlàáka ọlọ́mọdé àyè sọ o ìrìntàárì tọ́mọ fi bínú sí ọlọ́mọdé àyè òní ọlọ́dún kòkòrò ní ọlọ́wọ́ ọlọ́dún ní ọlọ́wọ́ gbogbo tá a wá fọwọ́ adágbélé ìfọ́ ọlọ́mọ àgbàgbàríkà dé o ọlọ́mọ àgbàgbàríkà dé o owó ọlọ́dún ọkọ̀ ọ̀bẹ àwọn èèyàn kó kó ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا جوارنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين وأكرمنا الصالحين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد